kí yín káàbọ̀ sí àjà balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹ ní kejì àbíọ́nà lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n tú yáyá tú yáyà bọ́ síta láti wáyẹ́ ìlú mọ̀ọ́ká olórin ẹ̀mí ni ìyẹn tọ́pẹ́ flourish sí níbi ayẹyẹ rẹ̀ ọlọ́dọọdún tó ń ti ìfilọ́lẹ̀ orin rẹ̀ tuntun eléyìí tó ṣẹ̀ṣẹ̀ jáde ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká olórin ló péjú pésẹ̀ síbẹ̀ àwọn Mr Gbéra Bukola Beckis Glorious Twins àti bẹ́ẹ̀ àwọn ènìyàn kò lè pa ẹ̀rín wọn mọ́ra nígbà tí gbajúgbajà adẹ́rìn-pọ̀ṣónú ni MC Abbey ń darí ètò lóníràbájì gan Tọ́pẹ́ Flourish pẹ̀lú dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tí wọ́n fara hàn níbi ìpàdé náà ó sì sọ wípé ó jẹ́ ohun tó dùn mọ́ òun nínú bákan náà ní kò ṣàìdúpẹ́ lọ́wọ́ bàbá tó bí i lọ́mọ pẹ̀lú ìkúnlẹ̀ tó sì sọ wípé òun mọ rírì ọ̀nà Ọlọ́run àti ọ̀nà ìgbàlà eléyìí tí bàbá òun fi hàn òun láti kékeré lọ́jọ́ jíjẹ àti ọjọ́ àìríjẹ léè tí ọ̀pọ̀ àwọn ènìyàn sì fi ìdùnnú àti ayọ̀ wọn hàn bí orin ọlọ́kan òjọ̀kan ti lọ lọ́jọ́ náà ẹ jẹ́ kí a wo díẹ̀ nínú ẹ̀. I celebrate you thank you so much I'm proud of you tí n wá ẹ̀yin náà ni màá yàn bí dáàdì mi a man with the heart of a woman ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà òṣèré àti olùdarí eré kúnlé àfọláyàn ló ti ń kí ọmọ rẹ̀ obìnrin èyíyẹmí kú oríire ayẹyẹ oríkádún eléyìí tí ó ṣe ní kò pẹ́ yìí èyíyẹmí ẹni tí ó ti pé ọmọ ọdún mẹ́tàdínlógún lókè èèpẹ̀ ní bàbá rẹ̀ fi àwòrán rẹ̀ sórí ìtàkùn ayélujára tirẹ̀ pẹ̀lú tó sì kí wípé ọ̀rẹ́bìnrin mi ó kú oríire ọjọ́ ìbí lè tó mú kí ọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n ń tẹ̀lé bàbá náà lórí ìtàkùn ayélujára máa kí èyíyẹmí wípé pé ó kú ayẹyẹ orí kádún ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ di àsìkò yìí ní gbajúmọ̀ òṣèré Wùnmí Toríọlá sì dúpẹ́ tó sì ṣàdúrà fáwọn tí wọ́n ṣètò ohun ìyàlẹ́nu fún un láti kí káàbọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà padà lẹ́yìn ìrìn àjò rẹ̀ sí òkè òkun Wùnmí Toríọlá ló fi ìtàkùn ayélujára rẹ̀ sọ eléyìí nígbà tó fi àwòrán àti fọ́nà fídíò ọlọ́kan òjọ̀kan eléyìí tó ṣẹlẹ̀ níbi ìṣẹ̀lẹ̀ ìyàlẹ́nu náà hàn lórí ìtàkùn ayélujára lẹ́yìn tó fi sọ wípé ó jẹ́ ohun tó dùn mọ́ òun púpọ̀ bí àwọn ènìyàn wọ̀nyí ṣe gbárùkù àti òun tí wọ́n sì ṣe ètò ohun ìyàlẹ́nu yìí fún òun ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká òṣèré kẹ́mi àfọlábí ló ti ń fi ìkọminú rẹ̀ hàn lórí bí ó ti ń dá irun orí rẹ̀ sí láì fi ọṣẹ tàbí ohun èlò kankan sí i wípé òun fẹ́ kí irun náà kó máa dàgbà ṣùgbọ́n o kàkà kí ó máa dàgbà ní gbogbo ètè tí níṣe ni gbogbo etí irun ọ̀hún yọ jẹ eléyìí ló fi sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ó jẹ́ ohun tó ń kó òun lóminú púpọ̀ èwo ni ká fẹ́ dárun sí láì fi ohunkóhun sí i pé kó máa dàgbà bí olódùmarè ti dáa ṣùgbọ́n tó wá mú ọ̀nà mìíràn láti máa dàgbà láì wù ní gbogbo ète tí lè tó fi fọ́nrán eléyìí ṣàlàyé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára pẹ̀lú ti ń sọ àwọn ohun tó lè lò láì jẹ́ wípé ó lu ọṣẹ tàbí ohun amúrin jí pépé ẹ díẹ̀ nínú fọ́nrán náà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká orí ayélujára tó tún jẹ́ amúlùdùn Mr Macaroni ló ti fi àmì ẹ̀yẹ tó gbà ní àná yìí sọrí àwọn ènìyàn tí wọ́n ń la ọ̀pọ̀ ohun kọjá tí wọ́n sì ń sọ òtítọ́ jáde ní orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí ohun gbogbo ti rí Mr Macaroni ló fi àwòrán rẹ̀ ọlọ́kan òjọ̀kan eléyìí tó tó mẹ́rin tàbí márùn-ún sórí ìtàkùn ayélujára náà láti sọ bí inú rẹ̀ ti dùn tó láti rí àmì ẹ̀yẹ eléyìí tó gbà láìpẹ́ yìí gbà tó sì gba àmì ẹ̀yẹ náà láìsí wàhálà àmọ́ tó fi àmì ẹ̀yẹ ọ̀hún sọrí gbogbo àwọn ènìyàn tí wọ́n ń là kọjá tí wọ́n sì ń sọ òtítọ́ tí wọ́n ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn lórílẹ̀‐èdè nàìjíríà ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúgbajà adẹ́rìn-pọ̀ṣónú ayọ̀ ajéwọlé tí gbogbo ènìyàn mọ̀ sí wòlíì àgbà ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ ṣe àlàyé ohun tójú rẹ̀ rí ní ilé ìtura kan ní Côte d'Ivoire nígbà tí wọ́n ń ṣe àbẹ̀wò síbẹ̀ ó sọ wípé wọ́n gbé oúnjẹ àárọ̀ wá fún òun àmọ́ ti búgan èyí tí a mọ̀ sí búrẹ́dì tí wọ́n gbé sínú rẹ̀ tó rí bíi kóńdó ó wá lo fọ́nrán kan láti fi ṣàlàyé ohun tójú rẹ̀ rí sórí ìtàkùn ayélujára rẹ̀ léyìí tí àwọn ènìyàn rí ẹ̀rín àríntàkìtì lórí eléyìí wípé àjò kò lè dàbí ilé láéláé ẹ jẹ́ kí a wo díẹ̀ nínú fọ́nrán náà. Ah, jẹ́ kí n wá jọ na France kí lè lè ah. ah. mo ní bread and egg. Ah. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ẹkú yíyọ ọlọ́run ni wọ́n ti ń kí gbajúgbajà ìlú mọ̀ọ́ká dẹ́rìn pòṣónú sabinus wípé orí kó yọ nínú ìjàmbá ọkọ̀ lówùúrọ̀ àná léyìí tó jẹ́ wípé ọkọ̀ ọ̀hún parẹ́ níwájú pátápátá láìsí àtúnṣe gẹ́gẹ́ bí fọ́nrán rẹ̀ ti gba orí ìtàkùn ayélujára kan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń kí wípé ó kú yíyọ ọlọ́run tí kò sì sí ẹni tó lè sọ pàtó bí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọ̀hún ti ṣẹlẹ̀ ṣùgbọ́n bí ọkọ̀ ọ̀hún ti bàjẹ́ pátápátá tó àlàáfíà àti ayọ̀ ni sabinus jọ jáde kúrò ní nínú ọkọ̀ náà ẹ wo fọ́nrán yìí. from another road enter another road. bàbá mi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta olórin ẹ̀mí evangelist lẹ́kan rẹ̀mílẹ́kún amos ló ti ń gba àwọn ènìyàn nímọ̀ràn láti ní ọkàn ọlọ́run àti láti máa tẹ̀lé ìfẹ́ rẹ̀ wípé bí ọkàn ọlọ́run bá ti sọnù nínú ayé ènìyàn ènìyàn yóò máa ro ohun búburú kì yóò sì ronú bí ọlọ́run ti fẹ́ eléyìí ní fọ́nrán tí gbajúgbajà olórin ẹ̀mí yìí lẹ́kan rẹ̀mílẹ́kún amos fi sórí ìtàkùn ayélujára rẹ̀ bí ó ti ń wàásù tó sì ń gba àwọn dára láti ní ọkàn ọlọ́run láìsí ọkàn ọlọ́run kò sí ohun tí ènìyàn lè ṣe pẹ̀lú àdúrà wípé kí ọlọ́run kó yọ̀ǹda ọkàn rẹ̀ àti ìfẹ́ rẹ̀ sí ọkàn olúkúlùkù kí àwọn ènìyàn kó lè ṣe bí ọlọ́run ti fẹ́ ẹ wo díẹ̀ nínú fọ́nrán yìí. something. the, the responsibility of creation. ojúṣe ìṣẹ̀dá. lies solely with God. ó wà ní ọwọ́ ọlọ́run nìkan ṣoṣo. kò sí ẹ̀dá kan tó lè dáhùn kankan. there is no person that can create anything ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ogun bá jẹ lọ ọgbọ̀n padà jẹbọ̀ ó lọ̀rọ̀ orí ayélujára bí ó ti ń mìtìtì ní òpin ọ̀sẹ̀ tó kọjá yìí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kan ṣe gbáyà gbajúgbajà òṣèré táwà àjíṣefínní lórí ìtàkùn ayélujára látàrí bí ó ti gbé ọ̀rọ̀ ọkọ rẹ̀ wá sórí ìtàkùn ayélujára ní kò pẹ́ kò pẹ́ yìí wípé ìbálẹ̀ òun ọkọ òun ló gbà á látìgbà tí òun sì ti mọ ọkọ òun òun kò jẹ́ kí ọkùnrin mi kò gòrí òun ṣùgbọ́n o àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ ti sọ wípé ó sọ ní pàtó ohun tó fẹ́ gan ní torí wípé ọkọ rẹ̀ fẹ́ fẹ́ ìyàwó lé e ló ṣe bẹ̀rẹ̀ sí ní bínú tó sì ń sọ kò bá kùn gbé ọ̀rọ̀ lórí ìtàkùn ayélujára wípé ṣé kò gbàgbé pé òun pẹ̀lú bá ìyàwó nílé wọ́n sì fẹ́ ẹ lé ìyàwó náà ṣùgbọ́n tí ẹni náà kò sọ̀rọ̀ ní báyìí tábìlì ti wáyé kan pé òun náà yóò padà di ìyálé ẹlòmíràn tí wọ́n sì ń sọ fún wípé kó rántí bí ó ti wà kó tó di wípé ọkọ rẹ̀ rí ìròyìn òtún àmójúbà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ẹ̀yìn ìyàwó òní mẹ́ni ní ọ̀pọ̀ àwọn olólùfẹ́ òṣèré Tèmítáyọ̀ Adéníyì ti ń kí bí ó ti fi fọ́nrán fídíò àti àwòrán sórí ìtàkùn ayélujára rẹ̀ èyí tí ń ṣe tòun àti ọkọ rẹ̀ ní ọjọ́ ìgbéyàwó wọn tó sì ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí ìgbéyàwó náà ẹ wò díẹ̀ nínú fọ́nrán yìí. bó ṣe máa ṣe nìyẹn bó ṣe máa ṣe nìyẹn ó máa ń ṣẹrú dọba. Shelley. kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wà fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ má gbàgbé wípé ní aago mẹ́jọ sí aago mẹ́jọ àbọ̀ gbogbo ọjọ́ ìsinmi òun lẹ́ ó máa gbádùn sinimá àgbéléwò àrísítò àti bùṣítò eléyìí ti ṣe ti apanilẹ́rìn bí ẹ ti ń gbádùn eré náà lẹ́ ó tún láǹfààní láti máa jẹ àwọn ẹ̀bùn bí ẹ ti ń dáhùn àwọn ìbéèrè ọlọ́kanjọ̀kan eléyìí tó ń tẹ̀lé ní gbogbo ọ̀sẹ̀ ẹ ṣe púpọ̀ àmúlùdùn mẹ́wàá wá sí ojú ìwòran yín ẹ jẹ́ ká máa rántí wípé nínú gbogbo tá a bá ń ṣe ìgbà lónígbà ń lò lo ìgbà rẹ dáadáa ìgbà tiwa yóò sàn wá á ju wá ṣe ṣògo rẹ ní kejì Abíọ́nà lórúkọ tèmi ó dàbọ̀.